ladies and gentlemen ṣé ìlú ní nàìjíríà yìí ṣé àwọn yóò ní ẹ̀jẹ̀ tó ń ràn nínú vein wọn ni with all the money tí Tinubu tí ó ti kó jẹ tó wà nígbà tó di gómìnà Èkó tó bá ti lówó rí nígbà tí ò ń ṣe epo ìyẹn ọ̀tọ̀ bẹ̀ tó wó tó kó jẹ yìí ó ọlọ́rọ̀ ló ẹni tó wà ní pòsíṣàn tó wà yìí ṣé owó tó gèètì owó oriental owó gbá kan owó owó shoprite ilẹ̀ shoprite ilẹ̀ lagos gbogbo èyí tó ti gbà àti tó gbà lẹ́kì àti tó gba gbogbo tó fi wọ́n jọba tó fi wọ́n jọba ìrú ẹ́ ṣé yóò tó ẹni kí ló sẹ́ndì àwọn sójà tó tẹ bọ́tìn àwọn sójà pé kán wá pa wọ́n níbẹ̀ yẹn fún nítorí five million àbí ten million tó ń rí èdè iye yóò tó ń rí níbẹ̀ yẹn èdè níbo ló ti rówó tó sọ pé ó yá Lagos governor gan láti kọ́ lẹ́kì lẹ́kì axis tóógè tó ń gbà ṣé yóò tí ì tó ẹgbẹ́ oyè tó gbà ò tó ẹni ó dẹ̀ ló fẹ́ di ó fẹ́ di president nàìjíríà ní twenty twenty three ìwọ buhari èmi kò ní nàìjíríà níjọ́ saturday ní last year september láti wá vote fún ẹ torí mo nígbàgbọ́ nínú ẹ ṣùgbọ́n tá a bá tí ì tọ́ ilé ẹnìkan wò àbí ká wọ kó bàbá ẹnìkan wò à ní boko yẹn bó ṣe rí bóyá ó dáa bóyá kò dáa téèyàn bá kú oníjọba tán la tó máa mọ̀ wípé ìjọba yìí ó wọ òkè àbí kò wọ òkè ìwọ tá a pè ní integrity man tó wá di adití tó dẹni tí ò gbọ́ràn mọ́ tí àwọn èèyàn dẹ̀ ń sọ wípé báyìí ló ṣe rí báyìí ló ṣe rí tá a kọ̀ sí wọn lẹ́nu tá a gbọ́ wo bó ṣe rí nísìn láti òru àná títí di àárọ̀ èmi ò tí ì fojú korun I was crying for all the blood on your hands ìwọ tó ní gbígbé private jet yẹ o sá kúrò ní Nàìjíríà o lọ sí France o tún bọ̀ London ibi tó fẹ́ hide sí wàá máa wò káàkiri gbogbo ayé níbo ló ti fẹ́ gbégbá àdìgbà àpótí ìgbò gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ pátápátá náà máa sá fún ẹ torí apanijayé ni ẹ ẹni tó bá ti pa o tún máa tún pa sí ayé wa tó pa kó tún lọ sọ́run bẹ́ẹ̀ o kì í ṣọlọ́run ó yẹ kó mọ̀ Tinubu o kì í ṣọlọ́run ẹ kò sẹ́ni tọ́lọ́run ò lè mú wo bọ́lọ̀ ń ṣe mú bó ṣe ra mú kásẹ̀sẹ̀ pé oníwà gidi nàgbó ṣe gbákọ̀ wo bọ́lọ̀ ń ṣe ń pa agbo wọn àtàjùmọ̀ bí onígbéraga ẹnu ẹ ló wáyé Tinubu o gbogbo abiyamọ tó wà ní àgbáyé lẹ́nu ìgbà tí wọ́n bá wà wọ́n ń ṣẹ́ ìpè fún ẹ ìpè